رمضان التوبة والصدق رمضان الهمة والسبق adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tó ṣe nírọ̀rùn fún wa láti pàdé lórí ètò ètò yín reviving the Ummah of our ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ṣẹ́jú abẹ́ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó má ṣàjọṣe ẹnìkan kan wa láǹfààní. nǹkan tá a máa òun náà ni nǹkan tí à ń pè ní ìwà dáadáa nínú ẹ̀sìn Islam àwọn tó máa bá wa gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wara'ahu bismillah falyatafaddal mashkura. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa allah alladhi ba'atha rasulahu muhammadan sallallahu alayhi wa sallama ọba tí ó gbé anabiwa muhammad dé kíkẹ́ àti ọlọ́lọ́nkọ́ máa náà lítamami makarimi akhlaq kó lè bá a máa kọ́ wa bó ṣe yẹ kárí nínú wa kó lè bá a máa kọ́ wa bá ṣe mọ̀ wà láwùjọ ọlọ́ngbé ànábì dìde nítorí ìwà ni wasalaatu wasalaamu ala nabiyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì wa muhammad wa ala alihi kó sì bá gbogbo àwọn aráalé ẹ̀ pátá láì yọ nìkan lẹ̀ nínú wọn wà sàhábìhì káànù ọlọ́wọ́ bá gbogbo àwọn sàhábà nàbì pátá láì yọ nìkan lè nínú wọn wà sàhábì ilẹ̀ akhiyar àwọn ẹni ẹ̀ṣà kọ́lọ́ mọ́sàbà kẹ́ gbogbo wọn ẹ̀yọ́ mayami èyí tá gbéyàwó lásìkò yìí òun náà ní alikolokol hasan ìwárí alikolokol hasan ìwà dáadáa alikolokol hasan ìwà ìwà tó dáa alikolokol hasanu ẹ̀rí ìwà dáadáa ìtumá rẹ̀ òun náà ní uwa wa kaful adha òun náà ni ká máa ṣe dáadáa ká sì máa ṣàìdá ẹ ká máa ṣàìdá ni wọ́n ń pè níwà ẹni tí ò bá ti ṣàìdá ó níwà dáadáa ká máa ṣe dáadáa ni wọ́n ń pè níwà ẹni bá ti ń ṣe dáadáa òun náà lẹni tó níwà dáadáa ìmọ̀ ṣe dáadáa ká fi àìdálẹ̀ ni wọ́n ń pè níwà kọ́lọ́mọ́sà tó ní kọ̀ọ̀kan wá sí ibi tá a dá sí kọ́lọ́mọ́sà jẹ́ tó máa dáa jù bẹ́ẹ̀ lọ ibi tó kù díẹ̀ káàtó sí nínú ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́sà tó wá sí ń bẹ̀ ó sì lọ́nà kólíkì ẹ̀rí ìwárí wal islam òun gangan ni wọ́n ń pè ní islam wal islamu husnul khuluq ìwà gangan ni wọ́n ń pè ní islam islam gangan ni wọ́n ń pè níwà bẹ́yẹn ọba tí níwà kò tí lẹ́sìn bẹ́yẹn bá ti lẹ́sìn ó gbọ́dọ̀ níwà ìyọ́n máa yá mi husnul khuluq tí wọ́n ń pè níwà dáadáa wà haqiqatu sunna òun náà ni ìtẹ̀lé ànábì tí wọ́n bá léèyàn tẹ̀lé ànábì ó níwà nítorí ànábì tá à ń tẹ̀lé ọlọ́run ọba aláàfin wà ròyìn rẹ̀ ó sì ní ká máa kọ́ṣe rẹ̀ níbi ìwà rẹ̀ lóyìn bá ti wá ń kọ́ṣe ànábì nínú gbàgbọ́ tí ń kọ́ṣe ànábì nínú ìjọsìn ó gbọ́dọ̀ máa kọ́ṣe ànábì nínú kó máa ka ànábì bó lànábì ṣe ṣe bó lànábì ṣe wùwà gbogbo àwọn nǹkan yìí òun ni kéèyàn ó lè jẹ́ alùsùnà òótọ́ kéèyàn lè jẹ́ mùsùlùmí muhammad sallallahu alayhi ànábì sọ nínú hadithi rẹ̀ ipe bu'istu litamami makarimil akhlaq wọ́n gbé mi dìde wọ́n gbé mi dìde ayé ba'athani Allahu litamami makarimil akhlaq ọlọ́run gbé mi dìde kí n lè wá máa wà dáadáa kí n máa wá kọ́ yín bó ṣe yẹ kẹ́ kí n máa wá kọ́ yín níwà èmi wọn wá gbé dìde wọ́n ti tún èmi ṣe ẹ máa wá wo èmi yìí tí n bá ń ṣe ẹ̀yin náà máa ṣe a wà lè mọ ìwà nábì àfi ká máa ka sẹ́rọ̀tù rọ̀sùl ká máa ka ìtàn nábì ìtàn nábì pàtàkì láwùjọ wa o ẹ̀yọ́ màá yá mi. gbogbo ntọ́lọ́wọ́n bá aláà tó fi rán anábì wa muhammad sallam bó ṣe pọ̀ tó yẹ anábì wa gbé gbogbo ẹ̀ sábẹ́ wà ipe ìwà náà ni gbogbo ẹ̀ fẹ́ kọ́ wa al-Qur'an kulluhu khuluq níbo láti wá rí wà náà ẹ̀yọ́ màá yá mi. nígbà wọn wá bí ìyàwó aisha radiyallahu ta'ala anha wọn wá bí ipe má rasul ọlọ́run ní ká kọ́sí ànábì ká máa wùwà bí ànábì ká máa kọ́sí rẹ̀ nínú wa rẹ̀ dákun ìwà ànábì mọ́sá ìròyìn fún wa bóò ní ìwà ànábì sì rí tí ọlọ́run ọba aláà ti fọn garanti lérí ẹ̀ ó màásùm ọlọ́run sọ níbi wàkíwà ìyàwó aisha ní kòlókòhó alukur'an pé alukur'an òun náà ní ìwà ànábì gbogbo tó wà ní alukur'an méjì náà ni ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe tó wà ní alukur'an lànàbì máa ń ṣe ẹ máa ṣe tó wà ní alukur'an ànábì ṣe dáadáa tọ́lọ̀ ní a máa ń ṣe ní alukoran lànàbí máa ń ṣe nǹkan tí ọ̀dà tọ́lọ̀ ní ká jìnnà sí ní alukoran ànábì máa ń jìnnà sí tẹ́bàtì lálukoran lé ẹ ti ní ìwé tí wọ́n kọ ìwà nábì sí ẹ̀yọ́ màyá mi yóò wá di ọ̀rọ̀ àyàn kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè máa kéwú ká lè máa gbà kéwú pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ká máa wá wo kí wà da tọ́lọ̀ ní a máa ṣe nígbà náà látò di oníwà dáadáa ẹ̀yọ́ màyá mi àníwá àwọn olùkọ́lìkì àbáṣe máa wùwà ó pín sí oríṣiríṣi ó sì olùkọ́lìkì máa Allah á máa wùwà dáadáa sọ́lọ̀ wà ó sì olùkọ́lìkì máa ibadillah á máa wùwà dáadáa sáwọn ẹrú ọlọ́run wà ó sì olùkọ́lìkì máa nọ́ọ̀sì á máa wá wùwà dáadáa síra wa ọba fẹ́ wùwà ìwà rẹ̀ ó pín sí mẹ́ta ó níwà dáadáa sọ́lọ́run ó níwà dáadáa sí àwọn ẹ̀dá ọlọ́run wọ́n máa ròyìn dáadáa pé yẹn dáadáa ni ọ́ lẹ́yìn náà wọ́n máa wùwà dáadáa síra rẹ̀ gbogbo tọ́lọ́mọba aláàbá ti ní kọ́ ọmọ fi jọ́sìn fún un tọ́ ọba fi ń jọ́sìn fún òun wà dáadáa sọ́lọ̀ kọ́ gbọ́lọ́ ń gbọ́ láì ní ṣorogún pẹ̀lú ẹ̀ òun wà dáadáa sọ́lọ̀ nìyẹn kọ́ gbà pé ọlọ́mọba nìkan lọ́ba tá a sìn òun wà dáadáa sọ́lọ́mọba nìyẹn kọ́ gbà pé ọlọ́mọba nìkan lọ́ba tá a máa wà náà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ òun wà dáadáa sọ́lọ́mọba nìyẹn ọlọ́mọba ni ó fún ọ lẹ́nu ó fún ọ láwọn ó fún ọ láàkáì ó fún ọ lọ́gbọ́n ọlọ́run kẹ́ ọ ó fún ọ lówó ó fún ọ nílé ọlọ́run fún ọ láṣọ ó fún ọ ní gbogbo ntọ́ oúnjẹ tó mu jojoojúmọ́ àtẹ́gùn fẹ́ òórùn ràn gbogbo ntọ́ lọ́wọ́ bá aláṣẹ fún ọ yìí yọ̀ọ́dà kí wọn náà ṣe dáadáa pẹ̀lú ọlọ́run ìṣe dáadáa pẹ̀lú ọlọ́run náà náà ń pè ní wàárí sí ọlọ́run ọba wa kí wọ́n ní wàárí sí ọlọ́run à ń ta àbúdàláhù adáwùlá ṣẹ̀ríkàlà kọ́ ọmọ sin ọlọ́run nìkan mọ́ sin nǹkan mi ò tó bá ti sin nǹkan mi ò níwà dáadáa sọlọ lẹ́yìn náà wọ́n tẹ̀sítà ayínú bíláyì wàhádàwùlá ṣẹ̀ríkàlà tó bá sì ní sọ̀rọ̀ mọ́ ṣáájú mọ́ sóògùn pé ọlọ́run ọba ipe kó fún ọ nínú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ toró nìkan ní fún yàn ẹni bá sì fún ní òní ẹni tí ọba fún kò sẹ́ni tí ó fún eléyìí ni wọ́n pè ní pé èèyàn ń wà dáadáa sí ọlọ́run lẹ́yìn náà wọ́n máa rin ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ wọ́n máa gbé dáwà dáwàtul haqq ilaha illallah wọ́n máa ràn lọ́wọ́ wọ́n máa polongo ìjọkan ọlọ́run ìjọkan ọlọ́run ìjọkan ọlọ́run nítorí pé ọlọ́run ti fira rẹ̀ mọ́wọ́ wọ́n náà gbọ́dọ̀ káwọn náà kan lè bá àmọ́ bí wọ́n ṣe máa hùwà sọ́lọ̀ eléyìí ni wọ́n ń pè ní pé yẹn ń ṣe dáadáa sọ́lọ̀ oníjàkàn nínú àánú ọlọ́run ó sì nùtọ́ níbi là ọ máa ru èrò dáadáa sọ́lọ̀ gbogbo tọ́lọ̀ máa ti ṣe fún ọ lójúmọ́ ọ gbà pé dáadáa ni tó bá pa ọ́ lẹ́rìn dáadáa ni tó bá pa ọ́ lẹ́kún dáadáa ni torí pé ọlọ́run ọba aláà ni yìí sì máa ń fi ìdùnnú àti ládàtọ́pọ̀ sára àárẹ̀ ni gbogbo tọ́lọ́run ọba aláà bá ń ṣe fún pátá ìgbà pé dáadáa ni torí ọlọ́run ọba dáadáa ni eléyìí ni pé oníwà dáadáa sí ọlọ́run mọ́ sọ ọlọ́run ọba lóko tí ò jẹ́ mọ́ pé ọlọ́run ọba lóko tí ò sọ́ra ẹ̀ gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè pé ah, èèyàn níwà dáadáa sí ọlọ́run gbogbo tó bá wá ṣẹlẹ̀ sí ọ nínú kádàrá rẹ̀ gbà pé bọ́lọ̀n ṣe fẹ́ ni kọ́lọ́run ọba aláwọ̀ máa gbọ́ lẹ́nu rẹ̀ pé bọ́lọ̀n ṣe fẹ́ ni ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ àmọ́ yọnu sí tọ́lọ́run ṣe ọba dáadáa lọ́lọ́run ní tó ṣe fún mi yìí à mo dúpẹ́ èyí tí ń bà mí nínú jẹ́ yìí à ọlọ́run forí sábẹ̀ fún mi ni eléyìí òun náà ni pé èèyàn wà dáadáa sọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì ní ká mọ wà dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká mọ wà dáadáa síra wa ìmọ̀ wà dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run òun náà ní pé kọjá pé gbogbo ìgbà tí ọba ti ń bá wọn yàn lò òun bá wọn lò dáadáa gbogbo àti àwọn yẹn bá súnmọ́ wọn ò ní sàbámà torí pé àwọn súnmọ́ tí wọn náà bá súnmọ́ àwọn èèyàn tó lè bá àwọn èèyàn wọn ò ní sàbámà pé wọn wá darapọ̀ mọ́ àwọn gbogbo bí àdúgbò tó bá ń gbé inú ẹbí tó bá wà láàrin ọ̀rẹ́ wọn mọ ròyìn dáadáa wọn mọ sí dáadáa sí wọn ò ní sàbúrú sí wọn ìmọ̀ wà dáadáa sẹ́mi ara ẹni òun náà ni kọ́ ọ máa gbìyànjú láti sin ọlọ́run kó o lè ba lọ lè sinmi ní àlìjánà torí tọ́ ọba ti sin ọlọ́run ọba láyé iná lọ lọ lè wọ̀ wá láàánú ẹ̀mí ara rẹ̀ ṣe dáadáa síra rẹ̀ kọ́ ọmọ tẹ̀ láṣẹ ọlọ́run kọ́ ọmọ bàjọ́ náà ọlọ́run nínú ìmọ̀ sí dáadáa sí ẹ̀mí ara ẹni òun náà ni kéèyàn ọmọ jẹun tọ́da kéèyàn ọmọ mu tọ́da ọ̀ gbọ́dọ̀ ọmọ mumukumu ọ̀ gbọ́dọ̀ ọmọ jẹjẹkújẹ ọ̀ gbọ́dọ̀ ọmọ fàfàkúfà nítorí pé ẹ̀mí rẹ̀ yẹn ibi ọba ti darí ẹ̀ sí ó náà ni ó dìtámì ìtí ọ̀sẹ̀lẹ̀ sí ọ nínú ayé rẹ̀ má fa ìparun fúnra rẹ̀ ọlọ́run wàlá tuliku bí ahìdí kùnmi látàlùkà ọlọ́run ẹ má fọwọ́ ara yín ẹ má fi fa ìpalára fúnra yín ẹ má fi ọwọ́ ara yín ẹ má fi ṣera yín ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa sẹ́mi ara yín ẹni bá ṣe dáadáa sẹ́mi ara rẹ̀ òun náà rí dáadáa alimusilimu ẹ̀yọ́ máa yá mi mutalabun bi khuluqil hasan ọ̀ràn yẹn ni kọ́ tí máa ń bá àwọn olùgbàgbọ́ òdodo lò kọ́dà àwọn kọda kọ́dà àwọn kẹfìrín tí wọ́n ọmọ sí dáadáa sí wọn wọ́n mùṣìríkìn àwọn ẹlẹ́bọ tí wọ́n ọmọ sí dáadáa sí wọn ẹ̀sìn tí wọ́n ń sìn bá wọn sallam anabi ni itakilaha anabi ni wàrákùnrin lọ lè bẹ̀rù ọlọ́run ayétuma kunt gbogbo bí tọ́ wà ní bẹ̀rù páyọ̀ wà á ti bẹ̀ẹ̀ àṣeyí àtẹ̀lẹ́hásánà tó bá ti wá sí mistake tó ṣe wá sí dáadáa tẹ́mu ò ha sórí dáadáa tó ṣe yẹn ọlọ́run sì fi pa mistake yẹn rẹ tó bá ti ṣe mistake tẹ́sẹ̀ rẹ yẹ gbé náfìlà dìde ṣe náfìlà wá forí lọ́dọ̀ ọlọ́run ọmọ kí ọlọ́run kọmọ yin ọlọ́run dáadáa tó ń ṣe yẹn ọlọ́run bá ó fi pa àṣìṣe yẹn rẹ anabi ni wàhálà alikin nasa anabi ni wàá máa wà dáadáa sáwọn èèyàn anabi ọ̀dà kọ mùsùlùmí nìkan bẹ̀yẹn o anabi ni wàhálà alikin nasa wa khaliqin nasa gbogbo àwọn ìran àwọn èèyàn pátá máa ṣe dáadáa sí wọn bí khuliqin hasan máa wà dáadáa sí gbogbo ìran àwọn èèyàn àtẹnitọ́ mọ́lọ́hún àtẹnitọ́ mọ́lọ́hún látara ìwà tó wù náà lẹni tí ti mọ́lọ́hún ẹni tí ò ṣe mùsùlùmí látara ìwà rẹ̀ iná ni ó ti di mùsùlùmí àìmọye àwọn èèyàn tó pé wọ́n di mùsùlùmí nítorí ìwà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wọ́n ń bọ òòṣà ní ọmọ òwò dáadáa sí wọn ẹ̀sìn tí wọ́n ń sìn nìkan lò ní bá wọn sìn látara bẹ́ẹ̀ àwọn náà padà wá darapọ̀ mọ́ Islam tí wọ́n bá sì yára sí Islam wọ́n sì máa ròyìn ẹ̀sìn wa pé Islam dá o Islam dá o ẹ̀sìn dáadáa ní àwa aláàkàgbà o ìwà dáadáa kọ́dàmọ́láhu alikólókọ́lá hasana alasọ́láti wa ìta ìzakati fi fíkiri bá aláṣọ ayé àkàkalẹ̀ ọlọ́run wá ti wà síwájú wọ́kúlù linnasi husna ọlọ́wọ́n bá ní ẹ máa sọ̀rọ̀ dáadáa wọ́kúlù husna linnasi ẹ máa sọ̀rọ̀ dáadáa ẹ máa jẹ́lé pè kò ní èpè èpè wọ́n dá mọ́wọ́ ni tó bá ti ṣépè lẹ́yìn ara ìtì ìbalẹ̀ ọlọ́wọ́n bá ní ìwà dáadáa kọ́ ó torí èpè ọ̀dà ìwọ náà fẹ́ kán ṣépè lọ má àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ẹnu rẹ̀ lọ́wọ́n ni la yaskhar qawmun min qawm ọlọ́run bá ní ẹ má fi ra yín sí yẹyẹ ọlọ́run bá ní àwọn tẹ́ fi ń sí yẹyẹ yẹn wọ́n lè dá àdúyìn lọ́dọ̀ ọlọ́run kọjá pé wòlé ọlọ́run fi ń sí yẹyẹ ọlọ́run bá aláwọ̀ máa bínú sọ pẹ̀lú yẹyẹ tó ń ṣe wọ̀kúùlù ní nas husna ọlọ́run ní ẹ má sọ̀rọ̀ dáadáa tó bá fẹ́ bá àwọn èèyàn dá síjà ẹ sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tẹ́ sọ tí ìjà ò fi parí wọ̀kúùlù ní nas husna tẹ́ bá fẹ́ bá àwọn òbí sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ dáadáa ẹ fẹ́ ẹfẹsẹ nkárò ní munkar ntí ọ̀dà ẹgbẹ́ ìgbọ̀nà tó da ọlọ́run ní ẹ má sọ̀sọ̀ kú sọ jáde lẹ́nu ẹ má wíwú kú wí jáde lẹ́nu wà á kí mu sọ̀lá ẹ má wá kírun ẹ̀rí wà á tún sàká ẹ má wá yọ sàká àmọ́ di méjèèjì yẹn ẹ gbìyànjú kẹ́rin pé ẹ ń sọ ntí ọ jáde nínú ẹnu yín mùsùlùmí gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tó kó tó ronú mùsùlùmí gbọ́dọ̀ máa ronú kó tó ni lẹ́yìn náà tó bá sì ti sì sọ kọ́ ya gbìyànjú kọ́ sọ ń tọ́ da kó fi pàyí tó sì sọ rẹ́ tó bá ṣe mistake bọ́ sáyé pé mistake mo ṣe ẹni tó ṣe ọ̀rọ̀ sọ sí lọ́lẹ̀ bá pé má bínú tí mo sọ lẹ́ẹ̀kan tó bá ti sọ bẹ́ẹ̀ ó ti pàtà kọ́kọ́ rẹ́ ọlọ́mọṣà sí wálé ní eré suratul Baqara àyà eighty three lọ́wà takara rasulu sallallahu alayhi wa sallam alikulukọ bada diin isala muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń bá wa sọ̀rọ̀ nípa àwa tí a fẹ́ fọmọ lọ́kọ táwọn èèyàn tí wọ́n bá wá bá wa tí wọ́n làwọn fẹ́ fẹ́ ọmọ wa lóbìnrin ànábì ẹ̀tún wá wò wà tá a sì ti mọ̀ pé ìwà náà tẹ́lẹ̀ lára ẹ̀sìn táwa tẹ́lẹ̀ yẹn lẹ́sìn ìtumọ̀ ẹni pé a ti gbà pé yọ gbọ́dọ̀ níwà ànábì wa dákọ ipò ẹni tí ọfẹ́ fẹ́ ọmọ yín ẹ rí i pé ọ lẹ́sìn o lẹ́yìn náà ẹ̀tún wa rí i kó níwà lìgáyà ti àhàmíyà ti oṣù nìkọlì nítorí pé ìdíkùrù kan sì bá àbẹ̀lẹ̀ àm ìkọlọ̀ ọba àlá kọ́ dákọ ẹ mójútó wà ó ẹ wò wà ó ẹ wò wà ó lẹ́yìn ìgbà tẹ́ bá wẹ̀ sí ó ó já mọ̀ pé ìwà pàtàkì nẹ́bí ni idha ja'akum man tardawna dinahu ànẹ́bí ni gbogbo àwọn èèyàn tó bá wá bá yín tẹ́ ẹ sì rí i pé ẹ̀sìn wọn da ẹ̀yọ́nú sẹ́sìn wọn ẹ rí i pé wọ́n lákìídà tó da wọ́n kírun wọ́n gbààwẹ̀ wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run wọ́n lẹ́sìn ẹlẹ́sìn kìí ṣe ẹlẹ́sìn lásán tí ò níwà fa anke oho anabi ni ẹfọ ọmọ yẹn obìnrin fún ọlẹ́sìn ń kírun gbogbo wájú rẹ̀ ó lè dé páàdì látara sùjúdù ẹ rí ìmúra rẹ̀ yọjọ ìmúra ẹlẹ́sìn ẹ rí pé ń wá mọ́sálásí gbogbo ìgbà àwọn èèyàn ròyìn pé máa ń jí lóru máa ń sin lọ́hùn anabi ni tí wọ́n bá ti ròyìn rẹ̀ tán pẹ̀lú pé ń sẹ̀sìn ẹ tún béèrè ìwà rẹ̀ o torí ẹlòmíì máa ń sẹ̀sìn tí ò ní níwà láàfin mà pé ẹni bá ń ṣẹ̀sìn tí ò níwà onítọ̀hún ẹ̀sìn ò tí ì pé kọlọmọsà wọlé àná kọlọmọsà tún wá sí jù báyìí lọ ọmọ ya ọ̀dà ní àkídà àkídà rẹ̀ sand masha allah sista da alákìídà o ọmọ yẹn da alákìídà kò sóògùn rí bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ bọ́rí kèé ṣe bídíà broda yẹn ṣe bídíà sista yẹn ṣe bídíà ọmọ yẹn ẹni bá mi ti ṣe bídíà àmọ́ ibi ó kù sí iná a àlébù ni o ó náà ni wà ọmọ ìyá mi ìwà rẹ òun ni ó já ọyàn ọmọ ìjọ gbọlọ́ngbọ́ àbọ̀ gbọlọ́ngbọ́ nítorí tó bá níwà àpẹẹrẹ pé ọgbọlọ́ngbọ́ tán ni torí pé ìwà gangan àpẹẹrẹ péyàn ní ìmánì ni tí sísá yẹn bá ń lẹ́sìn jẹ̀lẹ́bàbù rẹ̀ ó délẹ̀ alhamdulillah nìkan bù rẹ̀ náà masha Allah ẹnìkan ò rí ibì kankan lára rẹ̀ lẹ́yìn ọkọ rẹ̀ àmọ́ ó wá kú wa ó kú wa aláàjì tọlọmọ́kà òǹgbókọ mọ́kà káàkiri ó wá kú wa tí wọ́n fi mọ̀ pọ̀ lọ mọ́kà lóòótọ́ tó tẹ̀ bá lọ ìwà yẹn máa ń dáa ni. ẹ̀yọ́ màá yá mi àwẹ̀ la ń gbà gbogbo àwẹ̀ tá ń gbà pátá kò sí táwẹ̀ fẹ́ ṣe fún wọn fẹ́ tún wa wá ṣe ni. àlùkòlùkù wọn ní ẹ̀rí wà dáadáa sáàmàdà tùlù ìmán òun náà ni èso ìgbàgbọ́ béèyàn bá ti níwà ẹ mọ̀ pé ààyè ti bá gbàgbọ́ rẹ̀ torí pé ààyè ti bá ìgbàgbọ́ Quran tó lòún gbàgbọ́ torí nínú Quran nìwá wà nínú táà sì máa ń gbàgbọ́ òun náà ni wà kútùbì yìí òun ni ká gbatíra gbọ́ tó bá ti wá níwà a jẹ́ pé ọ̀ ṣe ń tọ́wà ní koran tó bá ti ṣe ń tọ́wà ní koran a jẹ́ pé ìgbàgbọ́ rẹ̀ ti dínkù tawhidullah huwa ifradullah bil ibada ẹ̀yọ́ mayami tó bá léèyàn níwà pé ẹgbẹ́já níwà a rí pé ó ń tọ̀hún ó ní imani tó bá ní imani tí ò níwà ẹ̀já mọ̀ pé imani rẹ̀ ti dínkù imani rẹ̀ ò pé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì ní akmalul mu'minina imana Ànábì láwọn tí imani ahsanuhum khulqa òun náà làwọn tí wà wọn dáa jù láwùjọ yín wa khiyarukum khiyarukum li nisa'ihim àwọn ẹ̀sà nínú àwọn èèyàn ńlá tí wà wọn dáa jù láàrin yín tí wọ́n tó nǹkan àwọn ẹ̀sà òun náà làwọn tó jẹ́ pé wọ́n ń ṣe dáadáa sáwọn ìyàwó wọn ànábì láwọn ẹ̀sà nìyẹn àwọn tó jẹ́ pé wòlíì ọlọ́run bá ní wọn òun làwọn táwọn ìyàwó wọn ń ròyìn wọn dáadáa ọ̀n tọ́jú ẹ̀ ọ̀n mójútẹ́sìn rẹ̀ ọ̀n mójútówà rẹ̀ ọ̀n wá jíjẹ múmu fún un òun ṣe sùúrù lérí àwọn aburú rẹ̀ òun ṣàmójúkù lérí àwọn láìfi rẹ̀ òun bá sọ̀rọ̀ òun jòkó tì í òun ràn lọ́wọ́ òun ṣàánú ẹ̀ òun mójútó òun fún jẹ òun fún mu òun fún láṣọ gbogbo tani ká máa ṣe fóbìnrin tí ní obìnrin ó fi máa dùn òun jòkó bá sọ̀rọ̀ òun pa lẹ́rìn òun dùnnú àwọn tí wọ́n ń sìn yẹn láàrin ẹ̀sà ni wọ́n o ọlọ́mọṣàjẹ́mi náà wà nù àtiwọ́ náà ìyàwó rẹ̀ ni wọ́n wàá sọ fún wa pé bọ́ wà ń bẹ̀ àbòsí bọ́ba ti dé yóò bu ẹkún ni bọ́ba jáde yóò bu ẹkún ìyàwó ẹlòmíì bí ìbá ti jáde inú rẹ̀ máa ń dùn bí ìbá ti wọlé ìbànújẹ́ bá bọ́ba travel inú rẹ̀ máa dùn níjọba dé ó tún bẹ̀rẹ̀ wàhálà ànábì ni ṣe ẹ̀sà láàrin àwọn oníwà dáadáa ìmánì rẹ̀ dínkù nìyẹn bẹ́ẹ̀ lóbìnrin náà tọ́jẹ́ pé bọ́ba jáde a máa wò ó pé ah, àwọn eléyìí àwọn eléyìí ni àwọn àṣẹ́kùbọ̀ àwọn sàlàfíyàt àwọn sọ̀hàbíyàt báwọn sàhábà àwọn sàbíyàtì lóbìnrin bí wọ́n ṣe múra rèé o lòun náà múra ó kù dẹ́dẹ́ ó bo gbogbo ẹ̀ tán ọwọ́ kú wa ọmọ mi ó so sí wọ́n tó máa sọ pé aborí mọ́ bò wá tí wọ́n náà bá níwà dáadáa ìgbàgbọ́ tiẹ̀ náà dáa sọ wá rí káborí nì káborí kùn yẹn nínú yimani nínú wà náà lọ́wọ́ pé bá aláàpàṣẹ kò borí ní yòdì nínú aléhinna bíbí hin bá ní ìwọ náà ò níwà lábalábẹ̀ o sọ orí ẹni tó borí tóun ò wà dáadáa yóò mú wà kún tiẹ̀ ìwọ náà tí wà tiẹ̀ dáa tí wò ó borí kákọ́ bá dáa lóòótọ́ náà o ìwọ náà mú ìborí ìwọ náà fi kún tiẹ̀ àwọn méjèèjì á jẹ́ wá dọ́mà àti jẹ́nà kọ́lọ́mọba aláàkọ́mọ́sá ìsánú wa ẹ̀yọ́ màyá mi bẹ́yẹn bá lóun lẹ́sìn tí ọba níwà ń tan rẹ̀ ní o àwọn mùsùlùmí nílẹ̀ yorùbá wa ní ẹ̀fìwà kẹ́sìn ẹ̀fìwà kẹ́sìn yẹn wọ́n tún darí wọ́n tún dọ̀rọ̀ ọ̀rú ni ẹ fi wà kẹsìn báwo ẹ̀sìn gángan ni wá ìwà gángan lẹ́sìn bẹ́ẹ̀ bá ti lẹ́sìn yóò níwà àti bá ti níwà ó gbọ́dọ̀ lẹ́sìn ọlọ́run bá aláàkọ́ mọ́sá sàlékún dáadáa ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ mayami ẹ̀rí ìwà ẹ̀yọ́ mayami òun gangan náà pín súnà alìkọ́lùkọ̀ hasanu wà súnà àsúnnàtú híyá alìkọ́lùkọ̀ hasan tí ma ní lágbàdá ń ṣe súnà lágbàdá ń ṣe súnà ìdá ń gbóyìn ni pé yín ṣe súnà nábì súnà nàbì ìwà wa ni súnà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run ni wa innaka la'ala khuluqin azim ọlọ́run bá ní rẹ̀ ànábì ìwà rẹ̀ mà dáa pọ̀ ọwà lérí wà tó dáa púpọ̀ ìwà rẹ̀ mà dáa pọ̀ ànábì wà débi kọ́lọ́n tó ń ròyìn rẹ̀ pé ya khuluquhu azim ọlọ́run bá ní ìwà ànábì tóbi ọlọ́run ìwà ànábì tóbi ìwà ànábì tó sì tóbi yìí ọlọ́run náà lọ́kọ́ ọlọ́run tí wọ́n ń ròyìn fáwa pé ìwà ànábì ló tóbi ẹni kọ́sí ànábì bí ṣeéṣe láàrin ẹbí bí ṣeéṣe láàrin ara bí ṣeéṣe láàrin ọ̀rẹ́ láàrin àwọn ọmọlẹ́yìn rẹ̀ bá ànábì ṣe ní láàrin aráàlú láàrin àwọn kèfèrí ẹ̀jẹ̀ amọ̀lẹ̀ kàtà ànábì o àfa náà lè níwà tó da àmì èèyàn ni nígbà míì yọmọ wà tí ọ̀dà tí wọ́n wà á rò pé ara ẹ̀sìn ni ìwà ànábì nìkan ló fi ọlọ́kàn balẹ̀ àfa àti máa wá ń wà tó ṣe déédéé ìwà ànábì ọmọ àwa kọ́sí òun náà láti fi kọ́sí ànábì àmọ́ kìí ṣe gbogbo tí àwọn adarí wa ń ṣe àwọn eléré wa àwọn àfa wa kìí ṣe gbogbo tí wọ́n ń ṣe pátá ìlọ́kọ̀rẹ́ tí o tọ́ba ti rí yìí tọ́ba ti takò tànẹ́bì filẹ̀ èyí tọ́ba bá tànẹ́bì mi kó ṣe kí ni òun náà ni kó mú torí ànẹ́bì ni wọ́n gbé kalẹ̀ fún wa ó wọlé màásùm onìkan la sọ sẹ́rí alùlámáwù lẹ́yìn sùnbí màásùmí gbogbo àwọn àfa àti gbogbo àwọn tó tẹ̀lé ànẹ́bì àṣọ àwọn kò níbi àṣìṣe o ọmọ ìyá mi ìtànẹ́bì ọ pàtàkì o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run wa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run bá ní mo ti wá gbé ànábì kalẹ̀ fún yín lápèjúwe dáadáa ẹ máa kọ́sẹ̀ ẹ máa kọ́sẹ̀ gbogbo bá ṣe ṣe ẹ máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run fún garanti lé ànábì gbogbo wa tó bá ti wù ẹ máa kọ́sẹ̀ ànábì ò ní ṣiṣẹ́ ìwà ẹ̀yọ́ máa yá mi òun náà la fẹ́ rí nínú òpó márààrún òpó ìsìlámù márààrún ìwà la rí tó bá ti mọ̀ pé ìwọ gbòpò alákọ̀ọ́kọ́ gbọ́ ṣahadatu Allah ilaha illallah wa anna Muhammadu rasulullah ọgbọ́dọ̀ níwà ọlọ́run bá alá wọ́n sọ fún wa ó ní washkuru li ọlọ́run ní ẹ dúpẹ́ fún mi wala takfurun ẹ máa ṣe kèfèrí ẹni tí ọba ti gbọ́lọ́ngbọ́ kò ní ṣe kèfèrí sọ́lọ̀ kò ní bọ̀ nǹkan míì kò sì ní ṣe kúfùrù ni'ma kéèyàn máa ma oore fọ́lọ́run kéèyàn máa wà dáadáa sí ọlọ́run àdẹ́bùwà Muhammad gangan ni wà ìsúná rẹ̀ gangan náà ń pè ní wà gbogbo bí wọ́n ṣe ń bá wọn yàn lò bẹ́ẹ̀ ni káwa náà ká ṣe máa bá wọn lò oníbàdàn bí ṣe ń bá kèfèrí lò á máa bá a lò bàdàn bí ṣe ń bá wọn lò oníbàdàn bí ṣe ń bá wọn alimuslimuna al-awsat àwọn mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ oníbàdàn bí ṣe ń bá wọn lò alifasikun oníbàdàn bí ṣe ń bá wọn lò bẹ́ẹ̀ làwọn náà máa bá wọn lò ẹ má jẹ́ àtún gbé ẹ̀sìn mi wá alikafirun alimuminuna alimuhsinun àwọn mùsùlùmí dáadáa tí wọ́n ṣe lẹ́sẹ̀ ó ní bàdébí sí ń bá wọn lò ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa alimọ̀tẹ́dì ọ̀hún ó ní bá wọn sábà sí ń bá wọn lò síbí dí àyè sọ wọ́n di kèfèrí tó bá sọ wọ́n di kèfèrí a máa bá wọn lò nígbà lò kèfèrí náà nì lẹ́yìn ìgbà tí a ti jẹ́ kán mọ̀ pé nǹkan yẹn sọ yẹn di kèfèrí sẹ́ẹ̀rí tí bídà yẹn ò bá sọ wọ́n di kèfèrí ìdáǹgbọ́ yìí ni pé mùsùlùmí ẹlẹ́sẹ̀ ni wọ́n a máa bá wọn lò níwọ̀n ba ẹ̀sẹ̀ tí wọ́n ń ṣẹ̀ àní bá wọn lò bí kèfèrí torí pé wọ́n ṣe kèfèrí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí lágbọ́yé tó gbádùn ipò tí kálukú bá wà ní ká máa gbé sí ká máa gbé síra wọn anabi muhammad sallallahu alaihi wa sallam anabi àmọ́ bá kálukú lò bọ́lá òsè ní kọ́ba lónìí ìmọ̀ wá yàtọ̀ síra wọn anabi bá gbogbo àwọn èèyàn lò bákan náà anabi yìí sì máa wùwà dáadáa sí gbogbo àwọn èèyàn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alamatu kamalil iman ẹ̀rí irun tí wọ́n ní ká kí ń kọ́ irun ọlọ́run inna salata tanha anil wà huduril qalb ẹ̀mí wà lérí irun àmọ̀tíwájú ọlọ́run láwà à ń bẹ̀rù ọlọ́run lérí irun ọlọ́run ní tẹ́fà ti kírun yẹn tán yóò dì yín lọ́wọ́ láti máa hùwà burúkú yóò dì yín lọ́wọ́ láti máa sin tọ́kàn kọ̀ yóò dì yín lọ́wọ́ láti dẹni ibú yóò sọ yín dẹni rè irun máa ń tún yàn rọ ni irun irun yín máa ń jẹ́ sábàbí téèyàn fi dèèyàn dáadáa ni irun máa ń kó àwọn ìdọ̀tí kúrò nínú ọkàn ni àwọn ìwàkiwà yín máa ń mú kúrò nínú ara yẹn kọ́lọ́mọ́sá wọlé àná kọ́mọ́sá sàlékún kòṣóhùn fún wa lérí irun wa àwẹ̀ ń kọ́ èèyàn miami àwẹ̀ gangan ni wá nínú àwẹ̀ gangan láti máa rí wàá wò àwẹ̀ gangan ni máa ń di wa lọ́wọ́ wà burúkú ànábì ní asọ́wùmù jùnà ayé wìkọ́yà ànábì ní ẹ̀rẹ́ àwẹ̀ tẹ́ ń gbà àwẹ̀ ọ̀rọ̀ yẹn ní àbí súnà tẹ́ bá ti ń gbà yóò máa di lọ́wọ́ wìkọ́yà tún ànínì máa àṣì ẹ̀ní láyà láti máa ṣẹ lọ́hùn ọkàn ọkàn oyé tí àwẹ̀ ti tún ṣe ọmọ pé bẹ́ẹ̀ bá ti gbà àwẹ̀ yóò lọ lè tún ọkàn ṣe ọlọ́ni kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum ọlọ́run ní la'allakum tattaqun ọlọ́run ọba ní asàwẹ̀ lọ́ràn yẹn lérí yín kí ìbẹ̀rù ọlọ́run kó lè wà nínú ọkàn yín ààwẹ̀ máa ń fa ìbẹ̀rù ọlọ́run sínú ọkàn yín ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ bá tí wọ́n ń gbà wẹ̀ oyé yóò wá tún wà rẹ̀ sí a jẹ́ pé ìwà dáadáa ìwà dáadáa a lè rí wù àfi ká máa gbà wẹ̀ àwẹ̀ tá à ń gbà yẹn gan ó fẹ́ tún wá sí ká lè dèèyàn rí ni ẹ̀yọ́ máa yá mi zaka ń kọ́ ìwà gángan zaka ẹni tí ọ dáwó ẹni tí ọ dá ṣiṣẹ́ kọ́ wá dásìkò tó fẹ́ náwó kọ́ wá bù fáwọn èèyàn tí ọba ṣiṣẹ́ ń bẹ̀ ọmọ pé ìwà dáadáa ni kéèyàn máa náwó ọlọ́ni alladhina yunfiquna fi sarra'i wa dharra'i ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n á máa ná owó lásìkò tó wọ́pọ̀ lọ́wọ́ wọn wá dharra'i lásìkò tí ò sówó lọ́wọ́ tiwọn náà wọ́n sì máa rọ́jú mú ń bẹ̀ òun náà jẹ gbèsè o yóò sì tó máa san gbèsè àwọn èèyàn títí wọ́n kéré òun náà sì jẹ gbèsè àwọn èèyàn díẹ̀ ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run láwọn tí wọ́n bá máa ná owó nígbà tí ara dẹ̀ wọ́n àtìgbà tí ara ò dẹ̀ wọ́n wọ́n lè káàdé mí lọ́gọ́ yìí tí wọ́n sì máa ń gbé ìbínú mì wọ́n táwọn èèyàn bá bí wọ́n nú pé wọ́n sì mẹ̀dọ̀ wọ́n sì sòrò wọ́n gbé ìbínú mì wọ́n lè áfínà àní náà wọ́n sàmójúkú fáwọn èèyàn tó kó sí wọn lọ́wọ́ tí wọ́n lágbára láti fìyà jẹ wọn wọ́n sàmójúkò fún wọn nígbà ọlọ́run fẹ́ ròyìn gbogbo wọn kí ọlọ́run fẹ́ ròyìn wọn ó ní wallahu yuhibbul muhsinin ọlọ́run ọba ní ọba yín ó nífẹ̀ẹ́ àwọn èèyàn dáadáa láàrin yín o al-muhsinin al-muhsinin àwọn èèyàn dáadáa ọlọ́run lóun nífẹ̀ẹ́ àwọn oníwà dáadáa gbogbo ìta àkàkalẹ̀ yẹ bí èèyàn bá ni tó níwà dáadáa ọlọ́run ọba ní wa fi amwalihim ọlọ́run láwọn ẹni àti fi sínú ẹ̀ hakùn lè sá ilé wọ́n lè maharum ìwọ̀ tí wọ́n mú jáde fún àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ àbáwọn tí wọn ò béèrè tó jẹ́ pé kò sí lọ́wọ́ wọn wọ́n sì wàá mú wọn wà lọ fún wọn níbi wọn wà yóò ní kó sẹ́dí account number yóò sì transfer owó ńlá síbẹ̀ ẹni tó wà nù létí ọba ṣiṣẹ́ ẹni tí ń lọ tiẹ̀ jẹ́jẹ́ tó bá ti ní ẹ̀bùn míì yóò sì fi lé lọ́wọ́ owó tó pé òun náà rí pẹ̀lú rọrùn ọlọ́run ọba ní àwọn eléyìí làwọn oníwà dáadáa tí wọn náà bá ti ń ná oníwà rẹ ni ọ tọ́wọ́ bá ti yáhùn èso oníwà rẹ ọ̀nà fún rẹ ọ̀nà fún yàwó ọ̀nà fún ọmọ ọ̀nà fún bí ọ̀nà fún rẹ kọ́dà lèmi ọ̀nà fún rẹ níbi tó yáhùn dé àwọn èsì wà dáadáa ká máa ná ní wà dáadáa ẹ máa wà àwọn èèyàn tó máa ń ròyìn àwọn èèyàn láàrin ìlú pé lágbájá èèyàn rẹ ni èèyàn rẹ ni èèyàn rẹ ni àwọn afáàní kan méjì náà wọ́n fi ròyìn rẹ̀ léyìí tó pọ̀ jù òun náà ni pé ọlámùdúkọ ó ní sùúrù ẹlẹ́ẹ̀kejì ó ní pé à ọ̀làwọ́ ọ̀làwọ́ sórí lọ́dọ̀ àwọn èèyàn nìkan kò ti jẹ́ èèyàn rí lọ́dọ̀ ọlọ́run náà èèyàn rí ni ọ oníwà dáadáa ni ọ kọ́lọ́mọṣẹ́ ìsànú ẹni kọ̀ọ̀kan wa sọ́tù dariyat aya nineteen lọ́wà ẹ wá rí hajj hajj ṣíṣe ọlọ́run fàmọ́ fárọ́dọ̀ fi hin náà hajjá ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti dé maka tí hajj ti dọ̀nà yàn lérí wọn tí wọ́n ti gbé ara mi fàlárọ̀ ọlọ́run bá ní wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu kan fi kọ́ra torí tán bá délé padà wọ́n máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ tí wọ́n máa gbé ara àwọn èèyàn tí wọ́n máa mú fara àwọn ọ̀rọ̀ àlùfànṣá ìwàlá fúsókọ̀ ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ burúkú wọ́n gbọ́dọ̀ máa wá pòkì wàlá àjìdá àlàfẹ́ hajj wọ́n gbọ́dọ̀ máa jiyàn kí wọ́n máa jiyàn lágbájá yìí a kò ní gbà àwọn oníyàn ni kì í ṣe dọ́dà ọlọ́run bá ti sábà wọn hajj àwọn wàkíwà yẹn eighty seven ẹ̀yọ́ miami arkanul islam ta'uthuna ala al-akhlaqi al-hasana islam wa ta gbé lọ́wọ́ àtàwọn erigun rẹ̀ ńkọ́ wa bá ṣe níwáre ńkọ́ wa bá ṣe níwáre bá ṣe dẹ̀yàn dáadáa abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára ẹni kọ̀ọ̀kan ọlọ́mọṣẹ́ sí wa lẹ́yìn rẹ̀ o a tún máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ìyọ̀dà tọ́lọ́wọ́n bá wa wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. à ń dé tẹ̀síwájú jù báyìí lọ lẹ́ni àdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ti ṣe nírọ̀rùn fún àwọn fàdílà tó ṣe kíkọ́ ọmọkùnrin Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ olówó iyebíye tèmi bákan náà ẹ pàdé wa ní dédé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí táàtò fi pàdé àkíra wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.